فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أداق فلوبا أترايك يولون واتي إجارة فواسواج ونبي محمد sallallahu alayhi wa alihi wa sallam gbogbo àwọn ará ilé anabi àwọn sàhábà rẹ̀ abẹ́ ọlọ́wọ́n ọba kó fi kárí gbogbo wọn náà gbogbo àwa tí a wà lórí ètò yìí tí a láǹfààní láti gbọ́ra wa tíra al-uthulu al-thalatha sheikh al muhammad ibn abdulwahabi alayhi rahmatullah tí a ń bá kíkà rẹ̀ lọ èyí tí a kà lónìí òun náà ni àbí eléyìí yóò jẹ́ halqa yóò jẹ́ dárúsù alhadiyata wa thalafun ẹni pé thirty one ọgbà àtẹyọ kan náà ni halqa tòní ni ó jẹ́ ọ gbogbo akíra pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. ibi tí a kalu nínú tíra alùsùlù sàlàsà ẹ̀kọ́ lẹ́nu musannif rahimahullah. بعثه الله إلى الناس كافة وافترض الله طاعته على جميع الثقلين الجن والإنس والدليل قوله تعالى قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وأكمل الله به الدين والدليل قوله تعالى اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا والدليل على موته صلى الله عليه وسلم قوله تعالى إنك ميت وإنهم لميتون ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون آه، شيخ الإسلام محمد بن عبد الوهاب رحمه الله ورتيمان آه، بابو أنني رنقى الأصل الثالث إكملة كتا إنه إكملة متى تأتي شيخ بني الأصول الثلاثة ètò jẹ́ ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àwa ń bábọ̀ òun náà ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ma'rifatu nabiyyikum kí èèyàn ànábì ara pé èèyàn mọ ànábì sallallahu alayhi wa òun náà ni kí èèyàn nígbàgbọ́ sí i lára tí ó jẹ́ kí ìgbàgbọ́ nípa ànábì kí ó ipe ba'athahu Allahu ila an-nasi kaffatan ipe ọlọ́wọ́ bá rán anabi sallallahu alaihi wasallam ṣé gbogbo èèyàn lápapọ̀ gbogbo èèyàn lápapọ̀ náà ọlọ́wọ́ bá rán anabi sallallahu alaihi wasallam. òun ni nígbàgbọ́ pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala anabi sallallahu gbogbo ènìyàn ríran sí anabi sallallahu òun náà ni pé láti wá yọ àwọn èèyàn kú nínú fìtínà nínú wàhálà ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ọba kí anabi sallallahu alaihi wasallam kó wá pé àwọn èèyàn sí di ìnígbàgbọ́ òdodo ìsìn ọlọ́run ọba nìkan oṣù tí a ń pè ní tawhid àwọn àyà tí sheikh wa mú wá láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ yìí ẹni pé sheikh mun abdulwabi alayhi rahmatullah wọ́n ní wà dalil wọ́n ní wà ftarada ta'atahu ba'athahu Allahu ila an-nasi ọlọ́run rán ànábì sí gbogbo èèyàn pátápátá waftaradallahu ta'atahu ọlọ́run tó wá sẹ́ ọ́ di ọ̀ràn èèyàn títẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam lẹ́yìn ìgbà tó lọ́wọ́ bá rán níṣẹ́ tán ó tún wá ṣe lọ́ràn èèyàn pé ẹni tí mo rán sí yín yóò dandan ní kẹtẹ̀lé ala jami'is ó ṣe lọ́ràn èèyàn fún gbogbo ẹni tí ó alára wúwo méjì kíní jẹ́ àfàkọ́lẹ́yìn ṣéèkì ní aljin wal ins àwọn náà ní àlìjànú àti èèyàn ẹ̀rí kí bó ṣe wà nínú alqur'an náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọlọ́wọ́ bá sọ pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun èèyàn mi ń dáwọn lásán àlìjànú mi ń dáwọn lásán tí ì bá ṣe kán bá lè máa sin èmi ọlọ́wọ́n ọba yẹn pé nínú àwọn tí ọlọ́run bá gbé ẹ̀sìn kan lọ́rùn wípé ẹ gbọ́dọ̀ máa sìn mí tẹ́ ẹ bá sìn mí ẹ rí ìbálẹ́jọ́ lọ́dọ̀ èmi ọlọ́run ọba ẹni pé ẹ jìyà èmi ọlọ́run náà ní èèyàn àti àlìjànú ọlọ́run ni ma uridu minhum min rizqin mi ní nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn sọ pé fún mi ní sá sin ọba ẹ̀sìn yìí náà ni anabi sallallahu alayhi wa sallam lọ́lọ́run wá gbé dìde bí kó wá ṣàlàyé fún àwọn ènìyàn lápapọ̀ náà lànàbí fi sọ pé ọlọ́run sọ náà al-Qur'an ni pé wa ma arsalnaka illa rahmatan lil alamin ike iṣẹ́ tá a rán wa anabi sallallahu alayhi wa sallam ìkẹ́ náà lọ́jọ́ fún gbogbo èèyàn fún gbogbo àlà alam nínú pé the whole world gbogbo àgbáńlá ayé ní ń jẹ́ báwọn gbogbo tí ń jẹ́ ayé tí ń ṣẹ̀mí nínú ayé náà sì ni àwọn àlìjànú àwọn náà ń gbé níbẹ̀ àwọn náà ń bẹ nínú ẹni tí dáwà ànábì sallallahu alaihi wasallam tó dé ọ̀dọ̀ wọn ẹlòmíì lè máa wọ pé àbáwo wà ní ànábì sallallahu alaihi wasallam báwo ni ìṣẹ̀lẹ̀ tó ṣe dé ọ̀dọ̀ àwọn àlìjànú bẹ́ẹ̀ ni bọ́lá wọn bá ṣe kádàrà rẹ̀ bẹ́ẹ̀ ni pé kó jíṣẹ́ fún wọn tòun ti bẹ́ẹ̀ náà bọ́lá wọn ṣe kádàrà yẹn iṣẹ́ yẹn sì dọ́dọ̀ wọn eléyìí ó kílẹ̀ nínú àyá al-Qur'an nínú suratul jinn tí yẹn bá lè wò àti nínú àwọn àwọn àyà mi ọlọ́run bá sọ pé wí kul uhiya ilayya annahu istama'a nafarun min al-jinn faqalu inna sami'na qur'anan ajaba yahdi ila rushd fa'amanna bihi walan nushrika bi rabbina ahada. ọlọ́run bá ní wà nábì sọ pé uhiya ilayya wọ́n rán ni sí mi annahu istama'a nafarun minal jinn ipe àwọn ìjọ kan wọ́n ń gbọ́ ọ̀rọ̀ nípa alukur'an wọ́n ń gbọ́ gbàtí anábì sallallahu alaihi wasallam Hmm. nǹkan kíkà kan ni tó ṣe pé ìmọ̀ sí ni ẹni kí alukur'an yìí alukur'an ìmọ̀ ni yahadi ila rushd yahadi ila rushd kur'an yìí ó ń tọ́ni sọ́nà sí ojú ọ̀nà òdodo fa'amannabi àwọn àti nígbàgbọ́ sí o ẹni pé tí a nífẹ̀ẹ́ sallallahu alaihi wasallam bí ṣe ń kà àwọn kan jáde nínú àwọn àlìjànú wọ́n sì gbọ́ ní Ànábì sallallahu alaihi tí ń ka al-Qur'an eléyìí ń bẹ nínú àlàyé tí al-Imam Ibn Kathir alayhi rahmatulah tí wọ́n ṣe nípa wa yí sọ̀rọ̀ fún ilé isarafna ilayka ní min al-jinni yastami'una al-Qur'an walamma hadaruhu kọlu ansitu walamma qudiya wallaw ila qawmihim munzirin قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من قبل إنا سمعنا إنا سمعنا كتابا أنزل وقالوا إنا سمعنا كتابا ولما قضي والله إلى قومهم منظرون قالوا يا قومنا أجيبوا داعي الله وآمنوا به اللهم بني وإن صرفنا إليك نفرا من الجن قلوا أني adarí àwọn ìjọ kan wá nínú àwọn àlìjànú yastami'una al-Qur'an wọ́n wá ń gbọ́ kíkà al-Qur'an látẹnu anabi sallallahu alayhi wa sallam walamma falamma hadaruhu gbà tí wọ́n débi tá anabi ti ń kà qalu ansitu gbogbo wọn sọ fúnra pé ẹdákẹ́ ẹdákẹ́ ẹdákẹ́ ẹdákẹ́ gbọ́ kíkà tí ẹnìyí ń kà al-Qur'an náà ni bẹnu suratul jinn ń sọ pé kúl ó ṣíya ilayya anna ustama'a nifarun min aljin faqalu inna sami'na qur'anan ajaba yahdi ila rushd fa amanna bihi ọlọ́run ti nígbàgbọ́ sí àyà bọ́lọ́run ṣe ń sọ gbogbo tí anabi sallallahu alaihi wasallam ń kà àwọn gbọ́ kí ni tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní ní ìgbà tí àwọn àlejànú tí Imam Ibn Kathir báyìí ṣàlàyé rẹ̀ nínú tafsiri wọn ìpè àwọn àlejànú wọ́n jẹ́ ní tó ṣe pé wọ́n máa ń gun sánmà lọ tí wọ́n máa lè jí ọ̀rọ̀ gbọ́ wọ́n máa lè jí ọ̀rọ̀ gbọ́ nípa nǹkan tí ó bá ṣẹlẹ̀ ní orílẹ̀ ayé wọ́n máa lè jí gbọ́ lọ́wọ́ àwọn màláíkà ní sánmà ìgbà tó wáyá wọ́n á rí pé àwọn ọ̀rá ń fà ní láti lè dé sánmà mà yẹn ni pé tó bá fẹ́ dé sánmà wọ́n rí pé àwọn bíi òkò bíi ìrà àwọn àwọn kankan tí ń jó wọn bíi iná ń ṣẹlẹ̀ sí wọn wọ́n á wò pé kí ni ń ṣẹlẹ̀ àárí sánmà yìí gùn mà bí wọ́n ṣe di pé wọ́n dara wọn lọ wọ́n pera wọn pé tọ̀ ẹ̀yin kan ẹ lọ sọ́nà bíi ẹ̀yin kan ẹlẹ́sẹ̀gbẹ́ òsì ẹ̀yin kan ẹlẹ́sẹ̀gbẹ́ ọ̀tún ẹ̀yin kan lọ́wájú ẹ̀yin kan lẹ́yìn ẹ lọ lè wòye sí nǹkan tí ń ṣẹlẹ̀ so kálukú bá fọ́n sáyé wọn rìn lọ ṣọpọlọ wọn bá sì fún wọn lágbára ìtètè máa kú láàyè ibì kan síbì kan ìrìn tí yẹn rìn ní ọdún lódìdí ọdún kan àlejànú lè rìn láàrin ọjọ́ kan ṣùgbọ́n ṣe ti pọ́n lọ nìyẹn kọ́ra ṣùgbọ́n ṣe di kí wọ́n lọ wọ́n lọ sí wájú àwọn tán lọ sọ́nà àwọn tán wá sí ọ̀nà mẹ́kà náà wọ́n rí pé ah n táwọn ń gbọ́ òun ni kí anábì sallallahu alaihi wasallam inka al-Qur'an Qur'an yìí yahdi ila rushd òun gan tọ́ni sọ́nà ni fa amanna bihi àwọn ò ní pẹ̀lú ọlọ́wọ́ bá máa wò àwọn òṣèbọ̀ pẹ̀lú ọlọ́run bá má so eléyìí túmọ̀ sí pé indi sheikh muhammad abdulwahab tí wọ́n wí tí wọ́n wí ipe ba'atha wallahu ila kafati nas waftarada Allahu ta'atahu ala jami'i thaqalain aljinni wal ins ipò ọlọ́run bá gbé anabi sallallahu alayhi wa sallam dìde ikú anabi sallallahu alayhi wa sallam lẹ́gbọ́dọ̀ títẹ̀lé rẹ̀ ọlọ́run ṣe lọ́rọ̀ yàn ala jami'i thaqalain fún gbogbo alára wúwo méjèèjì sheikh wa ní aljin wal ins èèyàn àtàlìjànú sheikh wa ń fẹ́ mú ẹ̀rí rẹ̀ wá wọ́n ní wà dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala gbólú ọlọ́run ló sọ fún wa pé qul ya ayyuhan ìwà nàbì sọ pé mo pé ẹ̀yin ènìyàn inni rasulullahi ilaykum jami'a èmi ni mo jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba fún yín o òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ sí ẹ̀yin èèyàn jami'a lápapọ̀ ẹ̀kí gbogbo ẹ̀yin èèyàn òjíṣẹ́ ọlọ́run ni mo jẹ́ fún yín ẹ̀rí ẹ̀rí táwọn àlìjẹ̀nú láti mú wálẹ̀ kan wọn ni pé wàyí sarafna ilayka nafaran minal jinn ọlọ́run nígbà tá a darí àwọn ìjọ nínú àwọn àlìjànú tó wá bá wà nábì sallallahu alaihi wasallam yastami'una al-Qur'an wọ́n tẹ́tí gbọ́ Qur'an tí wà nábì nká walamma hadaru bàtán dé ọ̀gágabi tí wà nábì sallallahu alaihi wasallam tó jòkó tó nǹkan al-Qur'an qalu ansitu wọ́n sọ pé ah ẹ̀dákẹ́ o ẹ̀dákẹ́ walamma qudiya bàtán wá di kí wọ́n gbọ́ kíkà al tán wallaw ila qawmihim wọ́n ní wọ́n wá ṣẹ́rí padà àwọn àlìjẹ̀nù àwọn náà wá padà sọ́dọ̀ àwọn ìjọ wọn mọ́nvìrín àwọn náà lọ lè ń ṣe wá sí fún wọn pé ń ta gbọ́lọ́dọ̀ ànábì náà lélẹ́ yìí o tó ní pé dáhùn ànábì sallallahu alaihi bó ṣe dé ọ̀dọ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló dé ọ̀dọ̀ àwọn àlìjẹ̀nù gẹ́gẹ́ bí alukur'an ṣe fi rìnlẹ̀ yìí tó bá kan náà hadith kò sì sọ fún àwọn pé ibì kankan lòun lọ àwọn sáré ànábì náà ni ipe ẹ̀rúsá wa ń bá wọn pé he kọ́ mọ́ jẹ pé aburú ti ṣe ànábì sallallahu alaihi wasallam ṣe pa àwọn sọ̀hábà ìfẹ́tàn ní sí ànábì sallallahu alaihi wasallam ó ní agbára wọ́n ní ẹ̀rúsá wa ń bá wọn pé he àmọ́ mọ́bi tí ànábì sallallahu alaihi wasallam lọ àwọn sáré tí rẹ̀ pé ah, ah he àmọ́ rí wọ́n ní nígbà tọkàn yẹn ni ànábì sallallahu alaihi dé padà làwọn rí pé àwọn ah níbo ló lọ lọ́wọ́ ní àwọn ọmọ ìyá yín àwọn àlìjànú àwọn ni òun lọ rí tó lọ lè tún òun ṣàlàyé ẹ̀sìn ọlọ́run ọba fún wọn ṣùgbọ́n àwọn kan yìí ń jẹ́ kó máa jẹ́ ẹ̀rí jẹ́ni sókè anábì sallallahu alaihi ipe ó jẹ́ iṣẹ́ iṣẹ́ yẹn náà ní sí continue the sin gẹ́gẹ́ bó jẹ́ pé iṣẹ́ tanabi jẹ́ tó a fi mọ̀ rí gẹ́gẹ́ bó ṣe wà nínú àwọn èèyàn táwọn sọ pé èèyàn rí ní lágbájá mùsùlùmí ni so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ó wà nínú àwọn àlùjànnú náà tó ṣe pé èèyàn mọ̀ ni pé èèyàn rí làwọn ẹni yìí bákan náà táwọn olùtú sọ pé èèyàn bú náà làwọn ẹni yìí láti pé ìgbà tí àwọn Suratul Jinn tí à ń kalẹ̀ kan wọ́n sọ pé wa anna minna qasitun wa minna duna dhalik ومن أصلب فأولئك تحروا رشدا وأن وأن وأما القاسطون فكانوا لجهنم حطبا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا الله أكبر الله أبا كنجي كنجي ونوايا القرآن يكي ayé alukur'an àwọn tí wọ́n ń tẹ̀lé ìlànà tí anabi sallallahu alaihi wasallam mú wá bákan náà ti ń bẹ nínú àwọn èèyàn àwọn tí wọ́n dúró déédé tó ṣe pé wọ́n yapa sí ìlànà tí anabi sallallahu alaihi wasallam mú wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ń bẹ nínú àwọn àlejànú náà ẹ wo ní suratul jinn aya ẹlẹ́kọ̀ọ́kànlá ọlọ́run bá ní wa anna minna salihun àwọn àlejànú sọ pé àwọn ẹni rẹ̀ ń bẹ nínú wa wa minna duna dhalik gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn tí wọn kì í ṣe ní rẹ̀ ẹ̀bẹ̀nu wa kunna tara'iq qidada àwọn ojú ọ̀nà oríṣiríṣi tó yàtọ̀tọ̀ síra wọn náà ni òǹkàlùkù wa ń rìn ẹni pé àwọn àlìjànú tí ń rìn lànà rí ń bẹ ṣùgbọ́n kan náà àwọn àlìjànú tí wọ́n ń rìn lànà bú tí wọ́n ń bẹ nínú suratul àyà nínú suratul nínú sura yìí kan náà yẹn ní suratul jinn yìí náà àyà ẹlẹ́ẹ̀kẹrìnlá ó tún ní wa anna minna al-muslimun mùsùlùmí bẹ́ẹ̀ nú àwọn ẹ̀rẹ́kùtì wà kílẹ̀ wọn wà minnal qasitun àwọn tó ń jẹ́ kèfèrí ẹ̀bẹ̀nu wa wọn ni wa man aslama àmẹ́ni tó bá gba islam tó ju wọ́jú sẹ́lẹ̀ fọlọ́wọn ọba fa ulaika taharraw rashada àwọn ẹni yìí àwọn ni wọ́n ń yan ìmọ̀nà ní ayò ẹnikẹ́ ni wọ́n ń tọ́ ìlànà tí ìmọ̀nà wà ń bẹ̀ wọ́n ni wa ammal qasitun kò rí àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí aláburú yìí wa kanu li jahannama ṣàtọ̀bà àwọn ni wọ́n jẹ́ ìṣẹ́pẹ́ igi tí wọ́n máa fi kóná wọ́n fi wọn kóná jahannama so eléyìí ń jẹ́ ká mà ipe àṣẹ bí àwọn èèyàn bí wọ́n ṣe ń tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam táwọn èèyàn míì tí wọ́n sì kọ́ láti tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àlìjẹ̀nú náà àwọn náà ń tẹ̀lé ìlànà anábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sì ní náà àlìjẹ̀nú àti ikú wọn kọ ìlànà anábì sallallahu alaihi wasallam sheikh islam ibn taymiyyah rahimahullah wọ́n ní àì sheikh islam muhammad ibn abdul wahhab alayhi rahmatullah wọ́n ní pé ẹ̀rí ọ̀rọ̀ yìí ni pé táàfin mọ̀ pé ọlọ́wọ́n bá rán nẹ́bí sallallahu alaihi wasallam sí gbogbo èèyàn àṣàlìjẹ̀nu wọ́n ní qul ya ayyuhan nas inni rasulullahi ilaykum jami'a ikú ẹ̀yin èèyàn ẹ̀yin èèyàn wà nẹ́bí sọ fún wọn pé ọlọ́wọ́n bá rán mi sí gbogbo èèyàn lápapọ̀ ẹ̀rí pé sheikh mutiti èèyàn wá ní ẹ̀rí àmọ́ wọn mú ẹ̀rí títí àlìjẹ̀nú wá ẹ̀rí táwọn àlìjẹ̀nú náà ni èmi náà ti bá sheikh fi kún yẹn òun náà nínú suratul jin àti wa idh sarafna ilayka nafaran minal jin so àti wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìyẹn túmọ̀ sí pé ìgbà tí ló gbé ìbádà kan ọlọ́run subakana wa akamalọ́láhu bí ìdín ọlọ́run ní anabi sallallahu alayhi wa sallam ọlọ́run bá ṣe lẹ́nu tó ṣe pé ó pé ẹ̀sìn fún Allahu akbar ẹ̀sìn anabi sallallahu alayhi wa sallam ẹ̀sìn tó pé ni sheikh wa ni wa dalil ẹ̀rí tá a fi mọ̀ pé ọlọ́run pé ẹ̀sìn fún anabi qawluhu ta'ala wọn ni pé tá a bá lọ léwu nu ayal qur'an ọlọ́run bá sọ báyìí pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'imati olúwa ní mo pé ẹ̀sìn fún yín atmamtu alaykum ni'imati mo sì parí ìdẹ̀ra ìmí ọlọ́run ọba lẹ́yìn lérí wa raditu lakumul islam dinan mo sì ṣe islam ní ẹ̀sìn fún yín ó túmọ̀ sí pé islam náà lẹ̀sìn kò sí ẹ̀sìn míì tí olúwa ọba yọ́nú sí tí ọlọ́run ọgbà lọ́wọ́ mẹ́ẹ̀ẹ́dẹ́nìyàn tí bá ṣe islam náà ni pé gbogbo ọmọ ìyá mi òun náà lọ lè wúra rẹ o ǹjẹ́ ẹ̀sìn anábì sallallahu alaihi wasallam ǹjẹ́ islam yẹn bí ọlọ́run ṣe rán anábì sí ọ tó rán sí mi àti ẹ ǹjẹ́ à ń tẹ̀lé báyìí ọlọ́run sọ́nà alukur'an mi nù àyà ali imran àyà 85 kí wa man yabtaghi ghayra al-islam dinan falan yuqbala minhu olúwa ni àá ẹni tó bá lọ lè gba ẹ̀sìn mi mọ́ tó yàtọ̀ sí islam wọn náà yuqbala minhu ọlọ́run ò tiẹ̀ nígbà lọ́wọ́ rẹ̀ láéláyé ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ẹni pé tó bá di kò ní lẹ́sàn kankan kò ní jẹ́ni tó sẹ̀sìn wa huwa fil akhirati minal khasirin tó bá dijọ́ gbin al-qiyama ènìyàn yóò wá ṣòfò ọlọ́run kó má jẹ́ ká ṣòfò so bákan náà ọlọ́run tó ń sọ nu suratu Al-Imran aya nineteen bákan náà ipe inna ad-dina 'inda islam olúwa ni ti ń jẹ́ ẹ̀sìn tí a ní ah, ẹ̀sìn tọ́lọ́wọ́n bá fẹ́ lélẹ́yìí wọn ni wama ikhtalafa alladhina utul kitaba wọn ni gbogbo àwọn tá a fún ní tíra àwọn ọmọ ìyá pàtẹ́lẹ̀ o illa min ba'di ma ja'ahumul ilm tí bá ti kí ń gbà tí ì mà òdodo dé wá bá wọn baghiyan baynahum wọ́n ti fi tọ́tẹ̀ ọ̀tẹ̀ náà fi ń ṣe láàrin ara wọn lọ́wọ́ ni waman yakfur bi ayati ń takò àwọn àmì ọlọ́wọ́n ọba olúwa ní ìmì ọlọ́wọ́n ọba ń fi ìyà ń ṣèṣirò ọ yára tí ò ní ṣú ọlọ́wọ́n ọba láti ṣe ìṣirò rẹ̀ so náà ni pé ìwọ ọmọ ìyá mi ẹ̀sìn Islam tí ọlọ́wọ́n ọba fi rán wa ẹ̀rí pé n ta kàlẹ́ kan ní pé wà fútọ́rọ̀dọ̀ tọ̀ ẹ̀tẹ̀wò ọlọ́ni dandan yẹn gbọdọ̀ tẹ̀lé ànábi yẹn ni pé yóò lè ṣe Islam àbí kí wọ́n tẹ̀lé ànábi sallallahu alaihi wasallam yẹn ni pé sunna ànábi náà lè yẹn ó ṣe ìyẹn ó jẹ́ àlì sunna ni ló fi rí Islam ṣe torí pé n ta ànábi mú wa fún wa nù ẹ̀rí pé náà ànábi náà máa ń tẹnu máa ní pé innahu man ya'ish minkum níbi àdísì Arbad ibn Sariya ike n tẹ́mi rẹ̀ bá gùn nínú ẹ̀yìn sọ̀hábà fasayara ikhtilafan kathira ẹ máa rí àwọn ìyapa lóríṣiríṣi táwọn èèyàn máa dákalẹ̀ nínú ẹ̀sìn yìí anábì wá fún wa ní ọ̀nà tá a fi ní sọnù anábì ní wa alaykum bi sunnati ọ̀nà tó sáyẹ kẹ́ sá dúnni má náà ní sunna mi anábì sallallahu alayhi wa sallam nínú pé sáà náà lèyàn gbọ́dọ̀ tẹ̀lé ẹ̀rí nínú suratu nisa aya eighty ọlọ́run bá ní man yuti'ir rasula faqad ata'a Allah fún tó bá ti ń tẹ̀lé pé kílà nẹ́bí bò ní ànẹ́bí ní àṣìṣe kúlà nẹ́bí ní àṣìṣe ó ti tẹ̀lé ọlọ́run náà nù wa man tawalla ẹni tó bá gbẹ́rùn gbọ́n rí tó gbórí padà torí wọn tẹ̀lé tà nábì fama arsalnaka alayhim hafiza olúwa ni wà nábì sáfihàn lẹ̀ mí ní kọ́mọ́ṣọ́ mọ́ sọ wọn kí mọ́ lè wọ́n fẹ́ fi yà jẹun fúnra rẹ̀ fún wọn lẹ́ wọ́n bọ̀ abami bá ọlọ́run wọ́n bẹ̀ wọ́n bí mi ọlọ́run ọba. bákan náà nusratu nisa aya fifty nine olùwàníyà ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa ulul amri minkum wa ulul amri minkum fa in tanaza'tu fi shay'in فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر dhalika khayrun wa ahsanu ta'wila subakana olúwa bá ní ìwà nabi sallallahu alaihi wasallam nínú suratu nisa aya 59 ilé wa àmọ́ nínú suratu al-imran aya 32 ọlọ́wọ́ bá ní kul ati'u Allah wa rasul olúwa ní ìwà nabi sọ fún wọn ìpèhè ẹ tẹ̀lé ọlọ́run wa rasul ẹ tẹ̀lé òjíṣẹ́ ẹni pé ẹ tẹ̀lé òjíṣẹ́ ẹni pé anabi sallallahu alaihi wasallam tẹ́ bá fẹ́ ṣẹ̀sìn àbíkẹ́ tẹ̀lé ومن تولى أن تبقري تلو وتلي النبي فإن وإن تولوا تباشر تلا وتليه فإن الله لا يحب الكافرين رواني من نفس أن تبقى كفري وتما سبتين بس لهم نتلا النبي صلى الله عليه وسلم أن يودي كفرني أو لريسي الله بس الله نتلي النبي صلى الله عليه وسلم كي نتلا النبي لدني فون مسلمي ṣùgbọ́n wáyà tí mo kàlẹ̀ kan ọlọ́ni gbogbo tó rẹ́ lómi tẹ bá rí ìṣòro rẹ̀ mo ní afá alágbájá wí àwọn bàbá wa sọ àwọn bàbá bá ṣe ń ṣe nì àwọn kan ní kíkà àwọn afá alágbájá àwọn afá làwọn ń tẹ̀lé so afá kankan yẹn ò kí ń tẹ̀lé o torí kankan yẹn ò kí ń tẹ̀lé o tí ì ṣe anabi sallallahu alaihi wasallam nìkan lè yẹn máa ń tẹ̀lé ọlọ́ni man yuti'ir rasul ẹni tó bá ń tẹ̀lé òjíṣẹ́ faqad ata Allah ẹni yẹn ti ń tẹ̀lé ọlọ́run ọlọ́ni àníṣe nínú sọ́rọ́tù ní sọ́lúyà yuwaladina amanu aya 59 ọlọ́ni mo pèyàn nígbàgbọ́ òdodo àti ó lọ ẹ̀tẹ̀lé ọlọ́run wà àti ó rasul ẹ̀tẹ̀lé òjíṣẹ́ wà ulul amri minkum ẹ máa tẹ̀lé àwọn tó bá tó ń jẹ́ àwọn aláṣẹ ẹ máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ máa wù báwọn ọlọ́wà ní fa íńtánà záàtún fi mọ́tò bá di pé wá ń ṣe fàǹfà lórí nǹkan kan ẹ́ tẹ́ ń ṣe fanfa lórí nǹkan kan yẹni kí bóyá àwọn àfa kan wá gbé kíní kan dé ẹ wá ń fa láàrin ara yín pé sódà ni àbí ọ̀dà ni farudu ila Allah ẹ padà sọ́dọ̀ ọlọ́run ẹ padà sọ́dọ̀ ọlọ́run wa rasul ẹ padà sọ́dọ̀ òjíṣẹ́ in kuntum tu'minuna billah tí a nígbàgbọ́ sọ́lọ́run lódodo wal ta'wila olúwa ni a ah, ilé ìlú lóore jù òun ló dáa jù ní àlàyé tí èmi ń ṣe fún yín kẹtẹtíkẹ gbọ́ kẹsì máa tẹ̀lé fún náà ni pé anabi sallallahu alayhi wa sallam dandan ni kéèyàn tẹ̀lé ṣùgbọ́n kan náà sheikh al-islam muhammad ibn abdulwahab rahimahullah wọ́n tún ní anabi sallallahu alayhi wa sallam yìí wọ́n ní wà dalilu ala mawtihi wọ́n ní sallallahu alayhi wa sallam wa ń bẹ kílẹ̀ ń gbàtí anabi sallallahu alayhi wa sallam tó lo ayé tó ṣe gbogbo dáwà rẹ̀ tán tí ẹ̀sìn pé ẹ̀rí wa ń bẹ pé anabi sallallahu alayhi wa sallam anabi papòdà yẹn ni pé anabi ṣaláìsí anabi kú wọ́n ní ẹ̀rí ń bẹ wọ́n nítorí pé kí ni inú al-Qur'an ọlọ́wọ́n bá ní innaka mayyitun wa anabi sallallahu alayhi wa òkú ni ọ́ wa innahum lamayyitun gbogbo èèyàn yókù náà tán bẹ láyé òkú làwọn náà. ثم إنكم يوم القيامة عند ربكم تختصمون ولو أنتم بعد جوج القيامة إيه قد شفا أنفا ثم إنكم يوم القيامة تختصمون إيه شفا فا láàrin yín àti ẹ̀yin èèyàn fàǹfà ń bẹ tẹ́ ń fà lọ́dọ̀ ọlọ́run ọba tó bá jẹ́ gbìnà kìyàmà àmọ́ bí táà lédìí ẹ̀gẹ́ ni pé ọlọ́run bá jẹ́ kó yé wa pé innaka mayyitun wà nábì òkú ni ọ́ yẹn ni pé anábì sallallahu alaihi wasallam anabi ó padà fi ayé kalẹ̀ kí lẹ́yìn túmọ̀ sí ni pé anabi fa ayé kalẹ̀ lẹ́ni tó ṣe pé ẹ̀sìn rẹ̀ pé pérépéré ẹ̀sìn pé pérépéré kí ni àyà yìí túmọ̀ sí ni pé ẹnìkan kan kọ̀ láǹfààní láti tún máa fi nǹkan kan kún ẹ̀sìn máa tó bá ti sọ fún ọ pé bá nábì ṣe ń ṣe nǹkan ni èyí tó sọ pé à ẹ jẹ́ tún ṣe báyìí ní sọ ni pé ọlọ́wọ̀n ọ̀ràn òjíṣẹ́ sí ìyànnú tí yàn sọ indirectly nù wípé ọlọ́run rán òjíṣẹ́ sí ọ torí tó lọ bá rán òjíṣẹ́ sí ọ ìyẹn ti mọ̀ pé á ah, òun lèyàn gbọdọ̀ tẹ̀lé tó akóyàn bá gbà bẹ́ẹ̀ tó gbẹ́ ní tẹ́bá rí tí bá ń ṣe nǹkan mí ti ń ṣe bẹ́ẹ̀ dáhùn àti ń ṣe àdádálẹ̀ tẹ́ wo lè sìn anabi sallallahu alaihi wasallam kàfẹ́ má kojú kí wọn ní anabi ṣe zikiri ọmọ ní zatikari lẹ́yìn ìgbà tó bá kírun tán ọmọ ní zatikari láàárọ̀ ọmọ ní zatikari nírọ̀lẹ́ ọmọ ní ṣe lálẹ́ ọmọ ní tó bá fẹ́ sùn kọ̀ sí èrè ẹyọ kan tó sọ pé anabi sọlọ sọlọ máa ń lo nǹka máa ń lo tẹsíbá láti máa fi kà níta anabi máa fi ń ka àkàrò rẹ ní ọwọ́ rẹ ní ọwọ́ anabi sọlọ alẹsọlọ kẹ́ni kan wá dé lónìí kọ́ wá ní ọyẹ lè máa lo tẹsíbá àbẹ́nìyàn dé lẹ́yìn gbàtà anabi kú tọ́kú yẹ lè máa lo tẹsíbá so ń táwà bírú ẹnìyàn ni pé ǹjẹ́ anabi lò ó ṣé àǹfààní àti lò sí kò sí fún anabi sọlọ alẹsọlọ nígbà tá anabi ọ̀wá lò yìí tó yẹ pé tá anabi bá sì fẹ́ lo tẹsíbá nígbà wọn kò sí ní tó lè ní ọmọ lò àmú ògede pánàbí yóò lò ọwọ́ là nàbí sọ̀lọ́ sọ́làmù ń lò ó yẹ kí yẹn kó tó ọmọ èèyàn kó tó mùsùlùmí gidi ẹ wo níbi ọ̀rọ̀ ẹ̀sìn ń láti máa ń ṣe nǹkan tó bá wù wá láti máa gbé nǹkan tó bá wù wá wọ̀ àmọ́ tẹ́ bá wo ìṣẹ̀mí wa táwọn ń ṣe nílé ayé ọmọ ènìyàn kò mọ̀ lè gbé nǹkan kí nǹkan wọnú àwọn nǹkan tí ó bá fẹ́ ṣe ẹ máa wò lápèjúwe ẹni tó bá ní mọ́tò tó kí mọ́tò rẹ wá nìyí wọ́n wá sọ fún ọ pé ibi tó fomi sí nìyí ibi tó fi engine ibi tó fi petrol sí ni bí tí wàá fi oil sí ni engine oil bí tí wàá fi sí ni so kọ wá wò pé kò ní kíni ibi tán ni fi oil sí ní fi oil sí kankan so wá ní kílódé kò ní àà ṣe bí èbó ló ní ẹgbẹ́ a lè yí padà a lè fi nǹkan míì a lè fi nǹkan míì sí ṣe mọ̀ pé ẹni yẹn yóò bà mọ́tò jẹ́ ọ wá ń fi ọ́ìlì ọ wá ń fi síbi tí wọ́n máa ní kó máa fi petrol sí ọwọ́ ń fi petrol ń fi ọ́ìlì ń fi síbi àyíká ní kó fi ọ́ìlì sí bí tán ní kọ́ rọmi sí ọ̀ndà petrol sí ṣàpérò ẹni yẹn yóò lálà ṣe mọ́tò níyẹn báwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹlòmíì náà gbogbo tí ó bá ní ìbádà lọ́dọ̀ ọlọ́run ó ti lálà ṣe rẹ̀ tán látara pé kò tẹ̀lé ẹni tí ọlọ́run ọba fi ẹ̀sìn yìí rán sí wa ẹni tó mú ẹ̀sìn yìí wá kò tẹ̀lé so náà ni pé ọmọ ìyá mi n tó fi lè rí ẹ̀sìn sìn tí tí ó jẹ́ ìtì ọlọ́run ọbọ̀ tẹ̀ ọgbà òun náà ni kí èèyàn tẹ̀lé súnà anábì sallallahu alaihi wasallam anábì sallallahu alaihi wasallam ó ti kú so bẹ́ẹ̀ sì ni kó tó kú ẹ̀sìn rẹ̀ pé so náà ni ti ṣe kan lọ́dọ̀ habi rahimahullah tí wọ́n ṣàlàyé fún wa níbi tíra yìí abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó mọ́ ṣàfi ẹ̀sìn rẹ̀